Ìfihàn ìṣípayá ti Jòhánù Orí kìíní Ọ̀rọ̀ ìṣáájú àti ìkíni Ìfihàn ti Jésù Kristì tí Ọlọ́run fi fún un láti fi hàn fún àwọn ìránṣẹ́ rẹ̀ ohun tí kò lè ṣàìṣẹ ní lọ́ọ́lọ́. Ó sì ránṣẹ́, ó sì fi hàn láti ọwọ́ áńgẹ́lì rẹ̀ wá fún Jòhánù ìránṣẹ́ rẹ̀. Ẹni tí ó jẹ́rìí ọ̀rọ̀ Ọlọ́run àti ẹ̀rí Jésù Kristì àti ti ohun gbogbo tí ó rí. Olùbùkún lé ẹni tí ń kà àti àwọn tí ó ń gbọ́ ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀ yìí tí ó sì pa nǹkan wọn nì tí a kọ sínú rẹ̀ mọ́ nítorí ìgbà kù sí dẹ̀dẹ̀. Jòhánù sí ìjọ méje tí ń bẹ ní Asia oore ọ̀fẹ́ fún yín àti àlàáfíà láti ọ̀dọ̀ ẹni tí ó ń bẹ tí ó sì ti wà tí ó sì ń bọ̀ wá àti láti ọ̀dọ̀ àwọn ẹ̀mí méje tí ń bẹ níwájú ìtẹ́ rẹ̀ àti láti ọ̀dọ̀ Jésù Kristi ẹlẹ́rìí olóòótọ́ àkọ́bí nínú àwọn òkú àti aláṣẹ àwọn ọba ayé ẹni tí ó fẹ́ wa tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa tí ó sì ti fi wá jẹ ọba àti àlùfáà fún ọlọ́run àti bàbá rẹ̀ tirẹ̀ lé ògo àti ìjọba láé àti láéláé àmín kíyèsí ó ń bọ̀ nínú àwọsánmọ̀ gbogbo ni yóò sì rí i àti àwọn tí ó gun ilé ọ̀kọ̀ pẹ̀lú àti gbogbo orílẹ̀-èdè ayé ni yóò sì máa pohùn réré ẹkún níwájú rẹ̀ bẹ́ẹ̀ náà ni àmín èmi ni alpha àti omega ìpilẹ̀ṣẹ̀ àti òpin li Olúwa wí, ẹni tí ó ń bẹ, tí ó ti wà, tí ó sì ń bọ̀ wá, Olódùmarè. Ìran Kristi. Èmi Jòhánù, arákùnrin yín àti alábàápín pẹ̀lú yín nínú wàhálà àti ìjọba àti sùúrù tí ń bẹ nínú Jésù. Wà nínú erékùsù tí a ń pè ní Patmo, nítorí ọ̀rọ̀ Ọlọ́run àti nítorí ẹ̀rí Jésù Kristi. Mo wà nínú ẹ̀mí ilé ọjọ́ Olúwa, mo sì gbọ́ ohùn ńlá kan lẹ́yìn mi bí ìró ìpè. Ó ń wí pé, ni Alpha àti Omega, ẹni ìṣáájú àti ẹni ìkẹyìn. Ohun tí ìwọ bá sì rí, kọ ọ́ sínú ìwé, kí o sì rán an sí àwọn ìjọ méje, sí Éfésù, àti sí Smyrna, àti sí Págámù, àti sí Tíátírà, àti sí Sardi, àti sí Philadelphia, àti sí Laodicea. Mo sì yípadà láti wo ohun tí ń bá mi sọ̀rọ̀ Ìgbà tí mo yí padà, mo rí ọ̀pá fìtílà wúrà méje, àti láàrin àwọn ọ̀pá fìtílà náà, ẹnìkan tí ó dàbí ọmọ ènìyàn, tí a wọ̀ lé aṣọ tí ó kanlẹ̀ dé ẹsẹ̀, tí a sì fi àmùrè wúrà dì lé ẹ̀gbẹ́, orí rẹ̀ àti irun rẹ̀ funfun bí ẹ̀gbọ̀n òwú, ó funfun bí snow, ojú rẹ̀ sì dàbí ọ̀wọ́ iná, ẹsẹ̀ rẹ̀ sì dàbí idẹ dáradára bí ẹni pé a dà á nínú ìléru, ohùn rẹ̀ sì dàbí ìró omi púpọ̀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 mo sì ní kọ́kọ́rọ́ ikú àti ti ipò òkú. Kọ̀wé ohun gbogbo tí ìwọ ti rí, àti ti ohun tí ń bẹ, àti ti ohun tí yóò hù lẹ́yìn èyí. Ohun ìjìnlẹ̀ ti ìràwọ̀ méje náà tí ìwọ ti rí lé ọwọ́ ọ̀tún mi, àti ọ̀pá wúrà fìtílà méje náà. Ìràwọ̀ méje ni àwọn áńgẹ́lì ìjọ méje náà, àti ọ̀pá fìtílà méje náà tí ìwọ rí ni àwọn ìjọ méje.